ah upcoming act actors ọ̀tọ̀ ni dream àwọn upcoming tá à ní we are uh, we are all actors Komara ọ̀tọ̀ dream tí wọn dream tí mo wò pé àpéjọ Ògúnmọ́lá mo láìkí wọn ìyá rainbow àmọ́ àwọn tó wá ń sìn mo fẹ́ ra mọ́tò lẹ́ni ni o ah wọn ò mọ̀ pa wá adult hustlers ni wá I imbibe that English from anfetia adult hustlers kò sí bẹ̀rẹ̀ kò sí jókòó bọ̀ dúró síbẹ̀ pé ah social media paparazzi ẹ torí ẹ join theatre ẹ mọ̀ pé o ẹ mọ̀ pé gbogbo wa ni crew you know I mentioned Kemi and I said she happens to be a makeup actor makeup turn to actor I trained Bisola Badmus as a makeup actor for ten years sọmọ olómadé ń ṣètò máa lo one year fún training tó àtẹ̀tẹ̀ náà paparazzi Instagram bó ti ń rí jíìpù tó náà mọ́tò ńlá ńlá ọ́nìyà ah, bọ́n ṣe máa ń make ẹ̀ náà ni àǹfẹ̀tì Abalogun was a makeup actor in the past péjú Ògúnmọ́lá was a makeup actor And Antayo Mongari was a make oh, late Rachel Oniga was a up actor. Salome Iketunde was a up actor. Muyiwa Mola said it. Said Balogun was PM. Odun PM. Said continuity. Muyiwa Mola continuity started. But nísìnyí tí òkò directing kan máa gbé gba director. Wọ́n àmọ́ ara wọn continuity tí wọ́n ní handwriting. They call our continuity clapper board. But nowadays, I call the continuity too director tí o mọ̀ direct òfurufú action cut. So gbogbo ọmọ Bankẹ́ was a set man was a driver. Afis Enola was a set man before he became